نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا انه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وعلى آله وصحبه وسلم عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون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 وبارك على محمد وعلى آل بيته على أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته tí èèyàn bá ti wà nínú àwùjọ pẹ̀lú àwọn tí ìròrí ìṣesí èèyàn tí ò bá papọ̀ nǹkan kan ó pàtàkì gẹ́gẹ́ bí mùsùlùmí ẹni tó bá gba ọba adédàgbọ́ Allah subhanahu wa ta'ala tó dẹ̀ gba súnà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam tó gbàgbọ́ wípé ìṣesí wa láyé ń bí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam la gbọ́dọ̀ fi jọ táàfì rojú rẹ̀ ọba adédàjọ́ gbẹ̀ndẹ̀ al-qiyama yẹn ní kọjá kí tòun ó yàtọ̀ kó má jẹ́ kí n tó ń ṣẹlẹ̀ láwùjọ kó gbé òun lọ kóun má wàá fi mọ ipò tóun wà nínú àwùjọ gẹ́gẹ́ bí onígbàgbọ́ òdodo gbogbo ìgbà ibi tí onígbàgbọ́ òdodo bá wà ó yẹ kí ó máa mà nínú òròrí ìsọ̀rọ̀ sí àti ṣe sí pípé tòun yàtọ̀ òun dẹ ni òun gbọdọ jẹ àríkọ́ṣe dáadáa eléyìí ó dá lórí ni ìmọ̀ tó wá ọba dẹ́dà Allah subhanahu wa tó pé kò sí ṣe lè rí ilé ayé rẹ̀ tò ní títò tí ó fi rí ọba dẹ́dà Allah wa ń jọ àyàfi tó bá ní yìí ọba kí ló fẹ́ ká ṣe bóò ló ṣe fẹ́ ká ṣe ní gbogbo ìgbà àti ní gbogbo kọ̀ǹdíṣàn tí ẹ̀dá bá wà. tí eléyìí bá ti sẹ́rí nínú gbèsè ayé ẹ̀dá yóò máa ṣe gbogbo ohun tí ń bá ń ṣe lọ́nà tí ò tọ́ ni yóò dẹ̀ máa sọ̀rọ̀ lọ́nà tí ò tọ́ ìrò torí pé kí ni ìròrí ó ti wọ̀ nítorí bí eléyìí ni wípé ìjọsìn kò ṣe é yà sọ́tọ̀ pẹ̀lú ìfẹ́ rẹ̀ kò sí ẹni tó fẹ́ràn ẹ̀dá bí ọba tó dẹ́dà ìwà fi ìfẹ́ yìí hàn sí ọba dẹ́dà ò wípé kí ni kéèyàn juwọ́ jùsẹ̀ sí òfin rẹ̀ kífẹ́ tọ́ba ti ń yapa ìfẹ́ tí ọba dẹ́dà tọ́ba ti ń di wípé ó ń lọ ọlẹ̀ kò mókè nínú gbáyà ẹ̀dá tó tó ń jẹ́ wípé nǹkan míì ó lè jẹ́ wìrìn ó lè jẹ́ pò ó lè jẹ́ owó ó ń mókè nínú gbáyà ẹ̀dá ju ti ọba adẹ́dà lọ bẹ́ẹ̀ náà ni ìjọsìn bó ṣe yẹ kéèyàn juwọ́ jùsẹ̀ fún ọba adẹ́dà ní oṣù mọ́ mẹ́hẹ̀ẹ́ ni ló ń bí báwo ló ṣe ẹ̀ka ṣe nǹkan àwọn wo darapọ̀ mọ́ ni ló ń bí ìfẹ́ ẹni tó ń bá ń ṣe tọba dẹ́dà Allah subhanahu wa ta'ala bó ṣe fi lójíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam tí eléyìí ò bá ti rinlẹ̀ láwùjọ nínú ìṣesí àwọn olùgbàgbọ́ òdodo ìgbàgbọ́ wọn mẹ́hẹ̀ ìjọsìn wọn mẹ́hẹ̀ ìmókè wọn mẹ́hẹ̀ wọ́n pòórá nínú àwùjọ ni tí ó túmọ̀ sí wípé kí ni ipa tí wọ́n fẹ́ kí wọ́n kó nínú àwùjọ wọn ni kò. ní Allah subhanahu wa ta'ala ló sọ náà fàáfin náà pé sọ fún ayé pé al-mar'u ma'a man èèyàn Allah subhanahu wa ta'ala yóò kó wọn papọ̀ ni pẹ̀lú àwọn tí ń bá ń fìfẹ́ hàn sí torí pé kí ni ìfẹ́ àti kórìíra pàtàkì nígbésí ayé ẹ̀dá ni pàápàá jùlọ olùgbàgbọ́ òdodo téèyàn ò gbọ́dọ̀ lọ́nà tó bá wù rárá àfi bọ́lá wọn bá ṣe fẹ́ ọ̀kan nínú àwọn náà ó ní ah, àwọn èèyàn máa gbúrò àwọn ẹni rè tó jẹ́ wípé èèyàn ò lè ṣe bíi tiwọn ṣùgbọ́n ìfẹ́ wọn yóò máa wà nínú gbẹ̀yìn òjíṣẹ́ náà sọ̀rọ̀ àtúnlá ní alimaru máa mana habba walaka maktasab ọkọ̀mọ̀ kọ́lù rasulillah sallallahu alaihi wasallam tọ́ba ọlọ́run ó kú ọ̀pọ̀ pẹ̀lú àwọn ẹni tó nífẹ̀ẹ́ sí àwọn ẹni tó nífẹ̀ẹ́ sí níwọ̀n bá bọ́ ọ bá ṣe ṣègbìyànjú sí. tó ń túmọ̀ sí pé ń gbogbo ìgbà ntí a gbọ́dọ̀ ná ìfẹ́ wa lé lórí tí ọba adẹ́dàbá fẹ́ nù. nínú àwọn nǹkan tí a máa fi mọ ìṣe sí àwọn èèyàn láwùjọ ọdún wọn ni ọdún. ọdún mùsùlùmí mẹ́ta ni ọ̀kan máa ń wá ní gbogbo ọ̀sẹ̀ ọlọ́lá ju gbogbo ọdún yòókù lọ ó dẹ̀ nídìí ọdún tí wọ́n fún gbogbo ẹ̀dá yìí pé kí gbogbo ọ̀dẹ́ ṣe ni àwọn tí wọ́n ṣáájú wọ́n ṣì í torí wípé àwùjọ mùsùlùmí àwùjọ kòńgẹ́ oríire ni àwùjọ kóre tán ẹni tí Allah subhanahu wa ta'ala tọ́lá sí wa ń tí wọ́n ṣáájú tí wọ́n ṣì Allah subhanahu wa ta'ala ó tọ́ wa sọ́nà lórí rẹ̀ káfíìmà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam nígbà tí ń fi ń júwe ọjọ́ juma ó ní. ọjọ́ tí wọ́n ní kí gbogbo wa ó kójọ nínú rẹ̀ rí àwọn Yahud wọ́n ṣì wọ́n mújọ sábà àwọn Nasara àwọn tún ṣì jìnnà sí wọ́n mújọ ahad Allah subhanahu wa ta'ala ọ wá fi wá ṣe kò ń gé oríire pẹ̀lú rẹ̀ àwa rí mú ó jẹ́ la fi tó yẹ kó jẹ́ ọjọ́ Juma” àwa la dégbẹ̀yìn àwa la jẹ́ ìṣáájú ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama àwa níjọ kórè tán ọjọ́ yìí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam fi yé wa wípé ọjọ́ tí a Adam ni ọjọ́ tá a mú àlìjẹ́ náà ó jáde kú náà gbàlùtẹ́nà ni ọjọ́ náà lọ́lọ́run ọba foríjì ọba ọjọ́ ni tẹ̀bí wípé ó ṣa àwọn nǹkan kan fún wa wípé ká ṣe níjọ́ náà nínú rẹ̀ onílóòrù rẹ̀ tàbí níjọ́ náà ká ṣe strotel calf onílóòrù rẹ̀ tàbí níjọ́ náà àsàlátù ṣíṣe fóun pàtàkì o bọ̀tí òru ọjọ́ jùmọ̀. àti ti ọjọ́ jimá ó peléke onítorí ẹnìkan ẹni tó bá ṣe àsàlátù kan fún o ọlọ́run ó ṣe mẹ́wàá fún olúwa rẹ̀. ó ní kò sí ẹnìkan tí ó ṣe àsàlátù fóun àyàfi kí gbogbo ibi tí ìbá ti ṣe màláìkà kan dúró Allah subhanahu wa ta'ala ọlọ́run fún àwọn ká orílẹ̀ tó jẹ́ yí pé wọ́n ó gbé àsàlátù yẹn wá bá wọn wípé lágbájá ọmọ lágbájá ó ṣàsàlátù fún ọ nígbà báyìí. ẹnìkan wà ní ṣe àsàlátù kan fóun wò àti kí ọba adẹ́dà ọpa ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ̀ kó fún un lágbèéga. ìmókè. Debi wípé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam sọ wípé bí èèyàn bá ń ṣe ń ṣe àsàlátù fún òun tó sí bẹ́ẹ̀ ni ọlọ́run ọba ọmọ fún un ní ìdẹ̀kùn láyé sí àti ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ kíam wá ní ìjọ tí òun tó lọ́lá jù kí ẹ̀ ṣe àsàlátù fún ọjọ́ júmọ́ àtòrú júmọ́ débi wípé ó sọ wípé afdọ́lù sọ̀làwàtì ìrun tó lọ́lá jù ó ní sọ̀làtùl fọ́jù ìrun àsùbá àti yẹn kí yawmul jùmọ̀ níjọ́ jùmọ̀ fi jama'a ní jama'a ó ní kò sínú tó lọ́lá tó débi pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam sọ wípé ọjọ́ náà o àsìkò kan bẹ ó kéré gan-an kò sí téèyàn tọrọ ní ọ̀dọ̀ ọba adẹ́dà tí ọlọ́run ọba ò ní fún ní ara àánú fún ọmọ yìí òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣálàmù òfìgbà tó jẹ́ bò ó ní ẹ wá àsìkò náà sí láàrin ìgbà tí ẹ bá kí áfíríkà kẹ́ ẹ tó kí magrib àsìkò tó wà nù lọ́fíjẹ́ yìí pé àwọn ènìyàn tí ti kọjá lọ tí áfíríkà bá ti tó wọ́n á máa ń fara pamọ́ ìmọ̀ ìfìlìmọ̀sáájé tàbí nínú ilé wọn láti máa ṣe pẹ́pẹ́ ń fúrú fún ọba adẹ́dà kó lè gbàdúrà o. rọ́bùkà yakhluqu ma yasha wa yakhtar ọba adẹ́dà tó yẹ kó ń lọ dáa tó wù èyí máa ṣe tó wù ní ẹ̀ṣà ọ̀ṣà ọjọ́ jùmọ̀ lẹ́ṣà. nínú àwọn àyàd tá a mọ mùsùlùmí mà torí bí jimá ṣe lágbára tó wọn ò fẹ́ kí jimá wà káàkiri bíi àwọn masajidi khamsu salawat kọ́ wà lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan tí ó fi jẹ́ wípé kí táwọn èèyàn bá ń rọ́ lọ yóò mi àdúgbò yóò mi ìlú níbo ni wọ́n àwọn lọ jùmọ̀ lọ tó bá wà kéréje kéréje káàkiri àwọn èèyàn tí wọ́n máa kójọ pọ̀ síbẹ̀ wọn ní ma níwọ̀nba wọ́n máa jí kéékèèké so bá a ṣe fẹ́ ká ṣe izhar izzati din ká gbé òwò ẹ̀sìn ká gbé sókè òun kò ní lapa tó tó bá yẹ pé ọ̀kọ̀ọ̀kan ọ̀kọ̀ọ̀kan ni mọ́sálálà gbogbo jùmọ̀ tí àwọn ará dìímù mọ̀gbẹ́dá tani onímọ̀júmọ̀dún. àbápẹ̀júwe eid ẹ jẹ́ ká wo eid ilé zik tí eid bá tó kéèyàn bá lọ sí eid ilé zik láti lọ kírun á ìwọ wọn pẹ á àṣé àwùjọ àwọn mùsùlùmí pọ̀ tó báyìí látara pé àti mọ́tò àtẹlẹsẹ̀ àti gbogbo ẹ̀ o bí gbogbo obì ó ṣe kún fọ́fọ́fọ́ wọ́n ń lọ ni wọ́n ń bọ̀ ni wọ́n ṣe fẹ́ kí yìí jẹ́ mi. tó yẹ pé àní àkójọpọ̀ bẹ́ẹ̀ nínú àwùjọ ayat àwọn eid àwọn ọdún ó jẹ́ nǹkan tí a fi mọ ibi téèyàn dúró sí kí ni ìgbàgbọ́ rẹ̀ tọba adẹ́dà ní ń ṣe ni àbí tìdàkejì tọba ti yẹ lẹ́yìn àwọn àyáàdì ọjọ́ jùmọ̀ ìdí ọdún inú ọ̀sẹ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam tá a bá ń lọ wọ́n fẹ́ ká wẹ̀ wọ́n fẹ́ ká wọṣọ tọ́mọ́ wọ́n fẹ́ ká ṣètò àrísára tọ́ra fẹ́ rúpọ̀ mọ́ra wa ká má máa jáfẹ́ ká má máa bùtì ká máa já fikán kọjá yìí pé àti kóra pọ̀ mára yọ̀rọ̀ gbogbo ẹ̀ Allah subhanahu wa ta'ala awla. bẹ́ẹ̀ náà ni Eid al-Fitr bàtà gba àwẹ̀ tán tá a fẹ́ lọ dúpẹ́ fún ọba adẹ́dàá pé a àwọn pẹpẹ ń tá à ṣe ní inú oṣù yìí afẹ́ lè dúpẹ́ fún kátó lọ sí eid ó ní tí wọ́n fẹ́ ká ṣe káfí nǹkan sẹ́nu ná tọ́ba ti jẹ́ pé eid of settle káfí nǹkan sẹ́nu bó ṣe lè wò kó kéré tó ká jẹun kátó lọ àtinú àwẹ̀ mọ́ káyọ̀ zakatul fitr àwọn yẹn lè wà tọ́jọ́ wípé nǹkan ó nira fún wọn ká fi sọ́wọ́. So ká fi nǹkan sọwọ́ sí àwọn náà kí wọ́n fi dùnnú òjíṣẹ́ náà sára sọ́lá mi sọ pé láti jẹ́ kí àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo náà rí nǹkan mú lọ ẹni lọ́jọ́ òní láti dùn wọ́n nú. tuntun ìrìnà tí ó lè lọ́mọ sáàkì láti fún wọn lóúnjẹ láti fún wọn. oníbàṣìṣe lọ tá a bá dé ìdè oníbàṣìṣe tá à ń bá ń bọ̀ oníbàṣìṣe. ìrùn ìdè àìpé irun rẹ̀ kò sí kọ́ ọmọ fún oníbàṣẹṣe yálà ìdí ti fitr ni tàbí ìdí àdá gbogbo ẹ̀ ló ní ìlànà nínú ẹ̀sìn Islam bá ṣe wọ̀sùn bó ṣe yẹ ká rori tó ti di wípé à ń yẹra fún báyìí látara wípé kí ni à ń rúpọ̀ mọ́ àwọn èèyàn tiwa ọ̀jọ́ wa lójúmọ́ àwa ń tì í sí tí ó yẹ ká fèsì subhanallah ntí eléyìí túmọ̀ sí ni wípé tí ọba adẹ́dá ò mú òkè lọ́kàn wa mọ́ ìfẹ́ tiẹ̀ ò jọ wá lójúmọ́ tó ń túmọ̀ sí ni wípé ọ̀nà tó láàlẹ̀ fún wa a ti wò wípé kò tó fún wa láti lò gbèsè ayé aburú ńlá ni aburú ńlá ni àwọn sọláfin máa ń sọ pé má wo bí àwọn èèyàn ṣe kúnnú masajid má fi ṣe òṣùwọ̀n wípé wọ́n gbẹ́sìn yìí o. ntí o fi mà ní wípé bóò ni wọ́n ṣe kóra ró fún àwọn àjọ̀dún tí ì ṣe tiwọn bó ni wọ́n ṣe kóra ró nínú rẹ̀ láti má bá wọn darapọ̀ kí ọkàn wọn kí wọ́n mọ̀ nínú ọkàn wọn àti ṣe sí pé rárá eléyìí ṣe tiwa torí pé kí ni wọ́n ṣọdún eégún ni wọ́n ṣọdún ntí ṣe ọba adẹ́dà ni wọ́n wá ní ìrànlọ́wọ́ gbólẹ̀ lè ṣe fún wa bó ṣe one naira ló filẹ̀ ó ti darapọ̀ mọ́ àti bọ́nú ẹ̀ ah, ọmọ aléwu ní gbangbajọ́ gbẹ̀ndẹ̀ alkiam eléyìí pàtàkì nígbèsè ayé mùsùlùmí ló fi jẹ́ wípé hubbu fillah wal bughd fillah alwala ìdarapọ̀ mọ́ àti yẹra fún ó lórí ìfẹ́ nítorí ìjọba adẹ́dà àti kórìíra nǹkan torí pọ́ba adẹ́dà kórìíra rẹ̀ gbogbo ntí ọba adẹ́dà ọba là kalẹ̀ olùgbàgbọ́ òdodo gbọ́dọ̀ yẹra fún gbogbo ntí ọba adẹ́dà bá ní bí ká ṣe olùgbàgbọ́ òdodo gbọ́dọ̀ ṣe rẹ̀. ló fi jẹ́ yí pé ìmọ̀ bá ṣe lu gbogbo àsìkò wa àti bá ṣe lùgbésí ayé wa ọpọn dandan ọ̀ràn yẹn ni fún gbogbo àwọn mọ̀sáàjì kí wọ́n fi àsìkò lẹ̀ láti máa tọ́ àwọn èèyàn sọ́nà torí kí wọ́n má bàa Allah subhanahu ta'ala yóò wá a àwọn náà yẹn náà fúlà òru Christmas sọmọ pé nǹkan ti wọ́ jìnnà kí ni ìpìlẹ̀ rẹ̀. àwọn tí wọ́n ṣe mùsùlùmí gan tẹ́gbẹ́ Christians ni wọ́n sọ pé ah kò ní ìpìlẹ̀ nínú ọ̀rọ̀ ẹ̀sìn àwọn mùsùlùmí wa múra òru Christmas wọ́n yẹ násìlà nínú mọ́sítẹ́tì wọ́n wá ó ti wá pọ̀ débi pé rárá àwọn ti pọ̀ ju kí mọ́ṣáláṣí ó gbà wọ́n lọ wọ́n wá kóra wọn lọ ìdí òru wọ́n wá kóra wọn lọ sí ìdí lóru ìdí ìdí ìdí mùsùlùmí wọ́n wá kóra wọn lọ síbẹ̀ lóru Christmas wọ́n láwọn àwọn fi ń ṣe pẹ́pẹ́ ń fún ọlọ́run ọba fún ara wa nígbìyànjú fi ìtọ́ ṣàlùwàlà. níbi àti fífẹ́ bẹ̀rẹ̀ lẹ́sìn àwọn tí wọ́n lọ ájì nu àwọn àgbẹ̀ ìrámù wọ̀ wọ́n wà ní òru new year àwọn fi ń ṣe pẹ́pẹ́ ń fúrufú lọ kí ni áṣìlì rẹ̀ kí ni áṣìlì rẹ̀. ìṣe hijira fún tí ìṣe ojú ọ̀nà ọlọ́run ọba. ọ̀ranyàn ni fún gbogbo olùgbàgbọ́ òdodo a lè wà láwùjọ tó jẹ́ pé a lóru ti dàpọ̀ mọ́ lóòótọ́ olùkálukú ti ń ṣe yànmọ̀yànmọ́ bọ́ bá ṣe wù ẹni tó bá fẹ́ kí tòun yàtọ̀ ní ti ọba adẹ́dà gbọ́ bó ṣe fi sọ́làm àbísọ yìí pé tí wọ́n bá gbóúnjẹ ìwà fún ọ pé àwẹ̀ ìgbàrú ẹ̀ ẹ ti kọ́kọ́ là fúnra yín àwẹ̀ ìjẹ́ wọ́n ti mọ̀ fún un. Ah, gba tiwa náà ah, wọ́n máa ń wá gba tiwa bẹ́ẹ̀ ni tiwa wà ní ọ̀nà àwọn gan mọ̀ pé ọ̀nà ni tiwa ọmọ pé eléyìí ò tí wọn yóò tún lọ́nà. kí ni Yorùbá sọ wọ́n ní èmi gbá ní pé gbá ní Ankara tàbí yìí kí ni tá a fi bá pè é mùsùlùmí gbọ́dọ̀ máa jẹ́ kí gbogbo àwùjọ ọmọ gbogbo ìgbà níṣe sí ní sọ̀rọ̀ sí àti rori pé ọ̀yọ́ lòun o àjíṣe bí ọ̀yọ́ láàrin ọ̀yọ́ ìṣe bí ìbàdàn ẹnìkan tiẹ̀ nípìlẹ̀ ó ní bó ṣe ṣe ó lásìkò tó ṣe sí ó lóun diwọ̀n tó ṣe Islam torí pé kí ni ọlá kọ́ ọ lẹ̀. tí mùsùlùmí bá wò yí pé rárá òun ó da gbogbo eléyìí nù orí burúkú ni fún ara rẹ̀ àkóbá ńlá ni fáwọn ẹlòmíì tí wọn bá mọ̀ torí mùsùlùmí gbogbo gbà gbogbo òṣèṣì rẹ̀ ó gbọ́dọ̀ dá lérí ọba adédàtún òjíṣẹ́ ńlá muhammadu sallallahu alaihi láti jẹ́ kí òun jẹ́ olùtọ́sọ́nà táwọn ẹni tí wọ́n wà láwùjọ fi ṣàríkọ́ṣe eléyìí pàtàkì ní gbogbo wa tẹ́ bá wo àwùjọ lọ ní àwọn tí wọ́n ń ṣe kánífà gbogbo wọn látòkè délẹ̀ agulọ́bù àwọn ọmọ mùsùlùmí náà wọn dáka kò sẹ́kọ̀ọ́ kò sí títọ́ tá a bá láwọn wọ̀nyẹn ò bọ́ yé tí màsáàjì dè wá kọ́. bàtí ìmọ̀mù bá ń dìde àwọn ń ṣe àwọn ń kóra àwọn jọ àwọn ń ṣàdúrà òru Christmas nínú masjid torí pé wọ́n ti wá pọ̀ kọ̀ wá sí mọ́ṣáláṣí ò lè gbà wọ́n mọ́ ìdí làwọn ó kóra àwọn lọ lóru òun subhanallah wọ́n celebrate shirk ẹgbẹ́ àpèjúwe ni wọ́n gbé fídíò kan wá bá mi láti ilẹ̀ Kótónú àwọn obìnrin àtọkùnrin wọ́n kó ẹgbà dání lẹ́yìn eégún wọ́n wá ń bẹ eégún ẹ̀ wọ́n ń bẹ nígbà tó kúrò nínú ilé ilé dì ibo ni ilé dì ilé òòṣà ilé awo ilé ṣírò ilé iná níbo kó ń bẹ tẹ̀tẹ̀ wọ́n wá ń bẹ̀ lágbájá ṣẹ̀ kó dáríjì olóhùn ti dáríjì òun bá ti dáríjì lọ́ba tọwọ́ bọnú ẹ̀kú lọ́ba fa kùránì ọ̀ kùránì tí wọ́n fi bẹ̀ òun ní torí rẹ̀ lòun fi gbà àwọn tí wọ́n wá ń kó ẹ̀gbá dání lọ́kùnrin àtòbìnrin lẹ́yìn rẹ̀ wọ́n wá ṣe Allahu Akbar lẹ́yìn egun. àpé àwọn afáà tí wọ́n bá wà lágbo ohun tí wọ́n bá tètè já síta ká máa pariwo ká máa tọ́ mọ́sálásí káàkiri pé òfò lélẹ́yìí o àmọ̀ pé wọ́n ò rí irú níwájú ọlọ́run bá ń jọ gbé ndàlkíá ìwọ̀n ń burú sí ni ń burú sí látara wípé kí àwọn tí wọ́n ń ṣe alágbàtẹ̀rù rẹ̀ tí wọ́n ń pera wọn ní mùsùlùmí wọn pé ẹ mọ̀ dá àwọn àfọ onísùnà lóhùn àwọn alákatakítí nìyẹn ni wọn ò fi máa orí burúkú yẹn wọn ò fi máa ra wọn á wọn gbin àwọn yẹn rárá àwọn ni wọn ẹ̀sìn ò pé káwọn ọmọ sọ̀rọ̀ lé àwọn o subhanallah àbá àṣàkáṣà ọ̀rọ̀kọ̀rọ̀ gbogbo eléyìí ó tako ìtumọ̀ torí kìí ṣe pé lásán ni wípé a kọ́kọ́ ti àwọn nǹkan kan dànù náà a gbọ́dọ̀ pàjùbà ká nǹkan gbogbo ní tí ìṣara rẹ̀ ẹ̀ẹ̀kan tí ò ní jẹ́ kí ìtumọ̀ kálímà gbólóhùn Allah subhanahu wa ta'ala kó jẹyọ wa a gbọ́dọ̀ gbogbo ohun tí èèyàn ń ṣe é bọ̀ ní dáadáa ó lè jẹ́ bóòrù Christmas ní gbogbo ó dojúrú first January ní gbogbo ó pòórá ní òní ṣiṣẹ́ mọ́ ọlọ́run ọ̀dà gbogbo ìlú láyà torí pé kí ni wọn ẹbọ ni kí lọ Allah subhanahu kí sọ fún náà ó ní lẹ́yìn ẹ̀ṣọ́ta tọ́ ọ bá bá wọn ṣẹ́ bọ́ aliyahudullah haṣẹlélá la yahbatanna amaluka wala takunanna mina khasirin gbogbo sẹ́ẹ̀rì tó ń ṣe é bọ̀ tá à ń ròyìn rẹ ní dáadáa yìí gbogbo ẹ̀ ní ó bàjẹ́ ọ á wà nínú àwọn tí wọ́n ti pàdánù ta ní bá òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ní àdírẹ́sì òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam but àwa ní bá wí torí òjíṣẹ́ ńlá sallallahu alaihi wa sallam ò lè ṣerú ẹ̀ àdámọ́ rẹ̀ ni kò lè ṣe bàtà sọ fún Aisha rọdàlà ana bàtà Aisha ṣe nǹkan kan ah, jọ bí kíní ẹ ti dé sí ẹ ẹni pé ó ní ah, ṣó ní kíní lára ni èyí ò ní pé àlìjànú tí ó máa ṣìyàn lọ́nà ìkọrí ṣe báyìí ṣe báyìí tó jẹ́ pé látara wípé ó máa jìjà dùn wípé rárá ọlọ́run ọ̀fẹ́ ọlọ́run ọ̀fẹ́ nínú ọkàn rẹ nínú sọ̀rọ̀ sí rẹ àṣìṣe sí rẹ ìní ó jẹ́ kọ́ ọ máa tẹ̀síwájú lójú ọ̀nà ọlọ́run ọba tọ́lọ́run ọba òfin máa jẹ́ kó o mókè ọ̀sẹ̀ tí ò dé àwọn olùṣe báyìí wọn náà ṣe báyìí wò ìjọba ọmọ èdè ni ẹni kọfún rọ yín lọ́nà ọba ara ọlọ́sọ̀fẹ́ rárá ọmọ kúrò ààrẹ níjànú bó o bá ṣe ń kúrò ààrẹ níjànú yìí ọba adẹ́dọ̀ ọmọ àtú ọ̀ràn ọ̀ lọ́wọ́ lórí rẹ̀ ló fi sọ pé walladhina jahadu fina lanahdiyannahum subulana àwọn tí wọ́n ń ṣègbìyànjú lórí wọ́n kọ́ mi wọ́n ró lórí òdodo tẹ́mi bá ti fẹ́ ṣìnà wọ́n tún ti padà tó bá ti fẹ́ ṣìnà wọ́n tún ti padà rárá bí wọ́n ń ṣe ń ti fi gbẹ́mí jáì ni wọ́n ń pe gbólóhùn tí ó jẹ́ kí ni tí ó jẹ́ kọ́ wọ́n tó máa wà lójú ọ̀nà gbogbo gbà bẹ́ẹ̀ ni wọ́n gbìyànjú láti sapá اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من البخل والجبن وأعوذ بك من غلبة الدين وغلبة وقار الرجال gbogbo àwọn àǹkárì yẹn láti fi ràn wá lọ́wọ́ ni tẹ́nu wa ó lè gún régé torí tẹ́nu wa bá ti tọ̀nà ọkàn ó dúró tọkàn bá ti dúró ara ó dúró lórí dáadáa a gbọ́dọ̀ fi kálẹ̀ fún kan a máa sọ lẹ́nu a máa fọkàn tẹ́ a máa mú lò níwà ní sọ̀yàn di ẹni rè níwájú ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala. ìṣẹ́ náà sáà sáà sọ pé alaykum bi qiyam al-layl ọdọwọ́ yín o ẹ má fi dídì lóru ṣeré. kìlọ́ba adẹ́dà sọ. ó ní inna nashiyata al-layl ashaddu wat'an wa aqwama qila. kò sí kí máa tètè kóyàn ró lójú ọ̀nà dáadáa dìkà máa dìde lóru nígbà táwọn èèyàn sùn ọ̀ ń parun mọ́jú láti jẹ́ kí ọkàn rẹ̀ so mọ́tì ọba rẹ̀ dà tẹ̀sí tí mùsùlùmí gbọ́dọ̀ fi ṣeré àwọn sálàfẹ́ fi ṣeré pàápàá ẹrú kan wọ́n tà á ẹni rẹ̀ kan tà fún àwọn mi gbàtí ìbẹ̀rẹ̀ òru fẹ́ ṣẹlẹ̀ báyìí ẹrú yẹn dìde asọ́láàtì asọ́láàtì àwọn ará alẹ́ wọ́n wá jí wọ́n wò táwọn àlùfáàjì rẹ̀ ò ti tò àwọn wọ́n bá tún ní àwọn ekirun lásìkò ìgbà tó rùn tún dà sí méjì asọ́láàtì asọ́láàtì ẹrú yẹn ń bá wọn sọ̀rọ̀ wọ́n tún dìde wọ́n wò tán kí ló sọ ọmọkùnrin wọ́n tún kọ́ntínú ìgbà tí ó dìda ìdá kan nínú mẹ́ta àgbẹ̀yìn ojú ọ̀sọ́láàtọ̀ ọ̀sọ́láàtọ̀ wọ́n tún wò ó àlùfẹ́jẹ̀rì ò ti yọ wọn ò dìde àgbàtà àlùfẹ́jẹ̀rì yọ ẹrú ìpadà sọ́dọ̀ olówó rẹ̀ àkọ́kọ́ ó ní rà ní padà àwọn eléyìí tó ta ní fún yìí wọ́n dìde lóru pàápàá bóòlù ayé wọ́n ti fẹ́ tòrò. bí táwọn ẹni retí kọjá lọ tí wọ́n fi dídìde lóru yìí tí wọ́n fi ṣeré tó ìṣẹ́lá sàlám ní alaykum bi qiyam al-layl fa innahu daabu salihina qablakum ọ̀dọ̀ wọ̀nyí ẹ má dìde lóru ẹ má dìde lóru ó ṣe léwu kó kéré tó ìbá ṣe rákà mi kan ìbá ṣe mẹ́ta ìbá ṣe márùn kì í ju mọ́kànlá lọ torí ṣe sí àwọn ẹni rẹ̀ tá kọjá lọ síwájú yín ni tẹ́yìn náà bá fẹ́ jẹ́ ní eré ẹ má dìde lóru wà kúrúbàtù ila Allah yìí máa mú kéèyàn súnmọ́ lọ. wà mukassiratu lisayyi'at yìí máa pa ẹ̀ṣẹ̀ yẹn rẹ. wà manahatu 'anil ism yìí máa kọ́ di kéèyàn gbóyà láti lọ dẹ́ṣẹ̀ yóò kún yẹn níjànú yóò máa kún yẹn rò pàtàkì mùsùlùmí ni gbogbo ẹ̀ bá ṣe ṣe ó ti wà ní lílàálẹ̀ lèyàn gbọ́dọ̀ fi ṣọ́ra ẹni tó ṣe báyìí àwọn tí wọ́n ṣe báyìí tán ni wọ́n fẹ́ tún máa bẹ lọ́n pé ìwọ náà rà má ṣàgbá o ẹni tó rí ṣe tán ni ó ṣe tún ní bẹ lọ́n má ṣàgbá o. kìí ṣe ká máa mú yọ̀bọ̀kẹ́ yọ̀bọ̀kẹ́ yọ̀bọ̀kẹ́ báyìí á kọ́ mi wá níjà mi á kó ọkàn ẹnu wa níjànú á kó ìwà wa níjànú. Aisha ni a ọ̀dàlá àná ṣé mo ní lára ni òjíṣẹ́ náà sára sára kò sẹ́ni tí ò ní lára tí ó máa gbà ó níyànjú láti ṣe tí ọ̀dà wọlé ọmọ kóra àrẹ́rú yàrá Aisha àti wọn náà sallallahu alaihi wasallam ṣé wọn náà ni òjíṣẹ́ náà sára sára bẹ́ẹ̀ ni. èmi náà ni but ọlọ́run náà ní ṣe pẹ̀lú tèmi ọgbà síláàmù kìí tì ní ṣe nǹkan kan àfi tọ́lọ́run ọba fẹ́ nínú kọsá fi ọlọ́run kóró lọ́kàn ó kóró lẹ́nu ó kóró nírúurì ó tún kóró láyìíká àwọn ń torí kíni torí wípé òun ní translate Quran action. bọ́ ṣe ṣe ni a gbọ́dọ̀ ṣe tó lè gbà lọ́wọ́ wa nígbà wọn béèrè lọ́wọ́ Aisha radiyallahu anha pé kí ni ìṣesí rẹ̀ ó ní ẹlọ́ka Quran Quran ti ń rìn lórílẹ̀ ni ó ń tẹ́ bá wẹ́sẹ̀ Quran practical Quran ti ń rìn lórílẹ̀ ó ní Muhammad jẹ́bẹ̀ lọ́fíjẹ́ yìí pé kò ṣe máa ṣe tó máa ni kò yóò máa lé òjíṣẹ́ náà sílá sílẹ̀ ní kò ní dá bọ́ bá ti ń ṣe ṣe ṣe ṣe tó bá ti wò èyí tó kù tó òṣì tí ìrí ṣe ó rí pé ó tún pọ̀ rẹpẹtẹ ó àmọ́ pé síyàn lélẹ̀ lólórí ti sọ yìí pé wà bashar laysa kal bashar ọmọ èdè ènìyàn ni bọ̀dì kìí ṣe gbogbo àwọn ọmọ èdè ènìyàn tó kù torí pé kí ni àṣàyàn ní fẹ́ dà á ẹ ṣe ṣe ni o ẹ sáà máa lè lọ. Allah subhanahu wa ta'ala ọ ṣàsọ́tọ̀ láti fi jẹ́ pé kí ni kó fi ṣàríkọ́ṣe dáadáa fún ọ. eléyìí pàtàkì fún gbogbo mùsùlùmí n tí ò bá sí lára rẹ̀ ká má mú má ká má bà á dojú ọ̀rọ̀ ara wa rú ntọ́ bá gbogbo mùsùlùmí lórí gun mẹ́rẹ̀ẹ̀rin ayé lẹ́nu ntọ́ fanu bìdà art mọ́kálafat mọ́kálafat ìyapa sí ní Allah subhanahu wa ta'ala tó fi pọn wa lé látara àríwá tọrọ jíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam tó. òfìjẹ́ yìí pé ó ti dọ̀nà yàn fún gbogbo wa gbogbo ibi tá a bá wà tẹ ẹ bá rí ìyá tẹ ẹ bá rí bàbá tẹ ẹ bá ráwọn èèyàn tí wọ́n láwọn ń ṣagbátẹrù new year àwọn fẹ́ lọ yẹn násìlà ẹ pa kíyèsí wọn sí eléyìí ìṣàrẹ ìṣìnà lélẹyìí o ẹ má bàa wọn ṣe ẹ pa kíyèsí wọn sí ìbẹ̀rẹ̀ ọdún tiwa kí ni Muharram kí ni ọlọ́run bá ní ká ṣe inú rẹ̀ oníkágbáwẹ̀ ká ṣe pọpọ ń fúrú ká tó ọkùnrin àwọn àǹjarun sí ká sì bẹ̀rẹ̀ ọdún wọ́n sọ pé ká ṣàkójọpọ̀ tán ká pẹ̀lú ẹ̀ rárá. bá ṣe ṣe Allah subhanahu wa ti kọ́ wa oṣù míì látún wà nù rẹ̀ àwọn kan wá ń kó orí burúkú tí ọ̀jọ́ra wọn wọ́n wá ń kó mọ́ra wọn wọ́n Allahu akbar wọ́n ni nàá wọ́n ní ọlọ́run ṣètọ́dún yìí láṣẹ yàtọ̀ mo ni wọ́n ní Christmas àtijọ́ bí náà sàn ó ṣì í sọkúsọ ọ̀rọ̀ orí bú ni aslan gan wo bí náà sàn kò sí ẹ̀rí tó fẹsẹ̀ múlẹ̀ wípé inú rọ̀bí rà wà nẹ́bí jíṣẹ́ náà sílá àlọ́sọ̀. àwọn akọrin yóò gan sọ wípé wọn ò dí ànábì ìsá ní twenty fifth December so fọ́bù ìtẹ̀ lẹ́bi lẹ́bi jẹ́hìlá aláìmọ̀kan ọba bọ́mọ lọ́wọ́. tó fi jẹ́ aṣọra gbogbo nǹkan wa gbọ́dọ̀ dá lórí ìmọ̀ ntí ó fẹsẹ̀ múlẹ̀ ní pé oṣù tó yìí ṣẹnára àsán jáde láyé nù. ètò yanjú ń bẹ òjíṣẹ́ náà àsán làwọn fi bò fún wa wọ́n ní kínìdì tó fi máa gbá àwọ̀ ìjọ ismail oníjọ tí wọ́n bí mi nù oníkan ṣe fún un pé kó gbá àwẹ̀ níjọ́ tí wọ́n di láti fi dúpẹ́ fọ́lọ́run ọba torí pé gbogbo ohun tó bá ṣe ìfijọ́ ẹ̀sìn ni àgbọ́dọ̀ àgbọ́dọ̀ tá a bá ṣe ó dẹ̀sìn. ó ní ìjọ ìwà àwẹ̀ ni wọ́n máa kó ṣẹ́ ẹ̀dá lọ sókè ismail àti khamis mo fẹ́ ń gba kọjá nígbà wọn bá ń kó ṣẹ́ mi lọ sókè kí n wà nú àwẹ̀ kọ́ba adẹ́dà kó lè bá a dáríjì mi kọ́lẹ̀ bá àwòṣẹ́ mi sí dáadáa torí pé kí ni kò sí tí èèyàn máa ti súnmọ́ lọ́hùn ọba nínú ìṣesí bí àwẹ̀ ní àríkẹ́bí sọ́wọ́ sọ iná hula mẹ́sìlélá àwẹ̀ gbígbà dọ́wọ́ rẹ̀ kò sí tí máa kóyàn ìjánu láti ṣètọ́ lọ́hùn ọba títí tí máa mú kéèyàn súnmọ́ lọ́hùn ọba bí àwẹ̀ téèyàn fọ̀sọ́kúsọ lẹ́nu ẹ̀ téèyàn fi ròkúrò lẹ̀ téèyàn jẹ́ kí tọ́lọ́wọ́n ọba ó jẹun lógún kò ní pa jẹ kò ní sọ̀sọ́kúsọ kò ní rórokúrò dépò pé tiẹ̀ wá ṣe ṣekúṣe kàwọn pé ó ti ń kóra ó ti ń súnmọ́ lọ́wọ́n ọba lọ. sọ pé man lam yada qawla zur wala amala bihi falaysa lillahi haja min an ẹni tí ó bá fi ọ̀rọ̀ èké tàbí wà èké lẹ̀ ìwàkiwà lẹ̀ ọlọ́run ọba ò ní nǹkan ṣe pẹ̀lú oúnjẹ tó gbé kalẹ̀ tí ò jẹ tàbí omi tí ò mu tó lòún gbà o. òṣìṣẹ́ náà sáà sọ́lá nǹkan tó ń túmọ̀ sí pé tí ẹ̀ bá ti ń gbà wọ̀ kó ṣọ́ra fún ròkòrò ìsọkúsọ ìṣekúṣe kó jẹ́ kí n tí ó máa jẹun lọ́kàn òun. tí wọ́n dẹ̀ máa sọ lọ́rọ̀ tí wọ́n máa ṣe ní kí ọba adédà ń fẹ́. eléyìí wà lẹ̀ tí ọba arọ ẹ lọ́rùn ó ní mẹ́ta nínú oṣù kọ́gbà mẹ́ta nínú oṣù ó ní ẹ̀kan tó gbà wọ́n fún ọ ní ládàá ọjọ́ mẹ́wàá. tó tún gbà kejì wọ́n fún ọ ládàá ọmọ ìjọ mẹ́wàá ó di mélòó ó di ogún ó tún gbà kan sí wọ́n fún ọjọ́ ọ̀la mélòó ọdọgbọ̀n mélòó lóṣù so ó ní bí ìgbà tó ń fi gbogbo ọjọ́ ayé rẹ̀ gbààwẹ̀ ní ọ̀jẹ̀ ṣùgbọ́n tó o bá gbà ní ọjọ́ kẹtàlá ọjọ́ kẹrìnlá ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù ojú ọ̀run òun lọ dáa jù àyàmọ̀lẹ́bí tọ́ọ̀bù àrígbà tágbà mẹ́ta ní oṣù ìyẹn tó o bá lè gba ìsinmi àwọn alhamis ṣùgbọ́n ìtọ́ dáa jù tó bá yẹ pé olókun ara láti gbà ó ní kó gbà kan kó dá kan kó gbà kan kó dá kan. gbogbo ẹ̀ ló ti làálẹ̀ tọ́jẹ́ yìí pé tó o bá lọ fẹ́ tara bọ̀ ó e, títí tọ́lọ́run wá fún ọ ní ọjọ́ orí ànábì náà sallallahu ala nabina wa alayhi sọ́dọ̀ yẹ pé láti ìgbà tí wọ́n ti bí ọ ló ti tara bọ́ ló ti ń ṣe é bọ̀ ètò tí ní rí ṣe yọ́pọ̀ ju ètò tí rí ṣe lọ torọ́pọ̀ ńlẹ̀ rẹ̀ tẹ̀ ṣe lórí àwẹ̀ ni ṣe lórí ìrun ni ṣe lórí ìzàká ni ṣe lórí sàrà ni ṣe lórí iṣẹ́ ni ó pọ̀ ńlẹ̀ rẹpẹtẹ ẹ̀ gbọ́dọ̀ fi ṣọ́ra ètí ń bẹ́ńlẹ̀ o tí ì rí ṣe pé òtún lòun lọ tì mí òun lọ fà mí tí ò sí lára rẹ̀ wá kò sì jẹ́ pé bọ́ọ̀ máa ń ti ń fà mí wá wọn bẹ́ẹ̀ náà ni ò di wọn èyí tó ti ti dànù nínú tó wà nílẹ̀ ẹ gbọ́dọ̀ fi ṣọ́ra. ìkìlọ̀ rèé o ìkìlọ̀ rèé fún gbogbo wa a gbọ́dọ̀ ṣọ́ra ọ̀rọ̀ wa ń jẹyọ kì í ṣe gbogbo òbí ló lè kó ọmọ rẹ̀ níjànú lọ́fà torí àìpọ̀ tí àwọn míì pàápàá nísàlẹ̀ ń bí tọ́jẹ́ pé ọ̀kan ọ̀kan èjèèjì. káwọn ní programs nínú gbogbo àwọn àsìkò òun láti fi ṣe kí ni wàlẹ́kọ́mọ̀sọ́rọ̀ láti fi ta àwọn èèyàn jẹ́ ọ̀rọ̀ tún ti lọ lórí èèyàn rẹpẹtẹ wọ́n ti ń ṣe dídí àtúnhánálá. aslu pèrè ẹni sákìyèsí àti ìtọ́nisọ́nà kíni nínú Islam. tí wọ́n á fi sásìkò kan torí pé wọ́n wò pé àsìkò yìí ni ó lápa. have an check but tí but kàn jẹ́ ń gbogbo tí wọ́n bá ṣe kọ̀dá lórí bí ọlọ́run ọba ṣe kírun òjìṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ń dáhà eléyìí pàtàkì ká ṣọ́ra fún òfin jẹ́ pé gbogbo ń tá àbá dá sí ká wá ìwọ̀ àti ọ̀wọ̀ tá a fún ká mọ̀ bá ṣe sọ lórí rẹ̀ kọba adẹ́dà tó ọmọ lórí ní ṣókí tá a ní ká fi ràn ra wa létí ọjọ́ òní tẹ́lẹ̀ a máa fi ń béèrè àwọn ìbéèrè kọ̀ọ̀kan tó bá jẹ ọ̀nà bọ̀ torí hàl tá a wà nísìn àníkàmọ́ra wa létí àlùwẹ̀lẹ́ wẹ̀lbára ìdárapọ̀ gẹ́gẹ́ bí olùgbàgbọ́ òdodo àti sírafù ntóbi nǹkan méjì ìfẹ́ àti kórìíra. tó jẹ́ pé n tó bí ìsìn ni ìsìn lọ́wọ́n ọba èèyàn ò lè rọ́ lọ́wọ́n ọba sí àyàfi tó bá ń fẹ́ tọba adẹ́dà ó ń fẹ́ ọba adẹ́dà ó ń fẹ́ràn ọba adẹ́dà ó dẹ̀ ń fẹ́ tó ń fẹ́ ó dẹ̀ mọ̀ yìí pé kò sẹ́ni tó fẹ́ràn òun bí ọba tó dáhùn. nítorí náà ní tí ń fẹ́ lèèyàn gbọ́dọ̀ fẹ́. ntọ́ bá ń kórìíra èèyàn gbọ́dọ̀ kórìíra tàbárẹ̀ yàn tó jẹ́ pé ń darapọ̀ máwọn tí ó yẹ darapọ̀ mọ́ ìfẹ́ ọba adẹ́dà kéré nínú ọkàn rẹ̀ ni ó lè jẹ́ pé tóbìnrin ó lè jẹ́ tipò ó lè jẹ́ pé tówó ó lè jẹ́ pé tayé ẹ̀ẹ́ àwọn èèyàn wa ni tọ́ba ti ń ṣe ìfẹ́ ọba adẹ́dà tí ń lọ nínú ọkàn rẹ̀ ìjuwọ́jusẹ̀ fún tọba adẹ́dà ó ti ń kéré bí ẹ̀ bá dẹ̀ sí jìnnà tọba adẹ́dà sí bẹ́ẹ̀ lọ́rọ̀ rẹ̀ ó ṣe máa dojúrú sí kọ́lọ́mọ bá wọn dojú ọ̀rọ̀ wa rọ gbogbo bá ṣe bàjẹ́ tó kọ́lọ́mọ bá tó ń bẹ̀ kọ́lọ́mọ bá tó ń bẹ̀ assalamu alaikum warahmatullahi wabarakatuh. alaikum assalam wa barakatuh masarautu tó ọba bá maraka kan lórí Magreth. raka tó má o ó ní raka àkọ́kọ́ tiẹ̀. sọ̀mọ́kọ́ jẹ́jẹ́ ni wọ́n kì í kò sí dọ́kàn wọn bì yẹn raka àkọ́kọ́ tiẹ̀ nìyẹn ó wàá mú ọ̀kan sí wa èwo ni ó jẹ́ yìí ẹlẹ́ẹ̀kejì bó ṣe kíra kẹ́ẹ̀kejì tó bá jẹ́ pé ọ̀ǹda magrebu kí bẹ́ẹ̀ ló ṣe kí tó ń túmọ̀ sí pé kí ni tó bá ti kí ó jókòó ó ké ni ó jókòó aka méjì rẹ̀ ni ok ọ wá dìde ó mọ ẹlẹ́ẹ̀kẹta aka kẹta magrebu láṣẹ kí á kì jẹ́jẹ́ náà ọ wá kì jẹ́jẹ́ ọ wá mọ́dà lóhùn kìí ṣe àforírò tòkí fi ni èyí ò ní wípé ẹ̀sìn wa ní tá a gbà wá ni bá a ṣe gbà wá la ṣe tẹ̀lé kìí ṣe tí a máa forírò pé ọwọ́rọ̀ jẹ́ báyìí ló fi jẹ́ wípé ìdájá anáf bọ́tọ̀lọ̀ nọ́bọ̀ tí ẹ̀rí bá ti wá nínú àkọọ́lẹ̀ àforírò mọ́ kò sí bẹ́ẹ̀ mọ́. náà tí a bá máa sọ̀rọ̀ lórí irun jẹ́ ọ̀rọ̀ tí ó fi tún ṣe mọ́sálà ìmáàmù ọ̀rọ̀ dojúrú ma lọ́wọ́ ó ti ṣe ó ti ṣe sájídà alákọ̀ọ́kọ́ àtẹlẹ́kejì kọ̀ọ̀nà tí gbogbo àwa tá ń kírun pẹ̀lú ìmáàmù máa fòye dé wọ́n ṣe subhanallah kàrà tí ó fi pàkíyèsí rẹ̀ padà gbogbo ẹ̀ tí wọ́n á dojúrú mọ́ lọ́wọ́ kọ̀ wá mọ́ bí ó sì ṣe mọ́ ọ yẹ kó dìde fún raka ẹlẹ́ẹ̀kejì ni tó bá yẹ pé raka alákọ̀ọ́kọ́ ló yẹn ti ṣẹlẹ̀ sí kò wá mọ̀ bí ó sì ṣe mọ́ lọ́ba kúkú wá jókòó yìí pé ohun ìmáàmù gan ó lè béèrè yìí pé mada hasọ̀rà kí ló ṣẹlẹ̀ tó ti yé báyìí nísìnyí àwọn tí wọ́n wà lẹ́yìn rẹ̀ lè wá bá sọ̀rọ̀ yìí pé irun báyìí la dé o kì í sọ̀rọ̀ tí ó pọ̀ lọ títí láti fi tún un ṣe wọ́n lè sọ̀rọ̀ láti fi tún un ṣe àwọn nínú àwọn conditions àdúgbò sọ̀rọ̀ inshallah wàlẹ́kùn mọ́sálà. bẹ́ẹ̀ni. ìdájọ́ wọn ni wípé wọ́n ń ṣàbúrú ìdájọ́ ẹni tó ń ṣe tí ọlọ́run ọba bínú sí ohun tí wọ́n tí ìdájọ́ yẹn ọ̀ wá jẹ́ o ọlọ́run lọ́mọ ó lè jẹ́ pé náà ni ó lè jẹ́ náà ó pè kí nìjì pàtó máa wọ pé ọ̀kan kan náà sì ní sáni gbogbo ẹ̀ ṣọ́kan kan náà ni ẹ́ ṣọ́kan kan náà ẹ́ wáyé. ọlọ́run dáríjì aburú ni tóun ṣe yìí lóòótọ́ ṣùgbọ́n òun náà mọ̀ yìí ìfẹ́ ẹnu ni kọ́lọ́run ó kún ọ̀yọ́ ń bẹ̀ sọ́mọ pé ó bẹ́tà àtẹ àkọ́kọ́ ó mọ̀ pé ní tí ọ̀dà ni ó ti tara bọ̀ bó ṣe jẹ́ pé ọ̀pọ̀ èèyàn ń gbà mí wọ́n mọ̀ ṣe nǹkan tí ọ̀dà wọ́n mọ̀ pé kò dáa ṣùgbọ́n ó mọ̀ pé kò náà pé kí ni big deal nǹkan kan náà gbogbo ẹ̀ ó náà. Fáàkùn sọ́dọ̀ àtúlọ̀. Tiwa àbí tiwọn. lọ́nà wo lọ́nà but ni wọ́n máa ń fi emphasize pé a sọ pé Nigeria is a secular state Nigeria is a multi-religious state because tabani is a secular state a ti gbé ẹ̀sìn kan borí ọ̀kan nìyẹn torí Christianity favour secularism. Huh? Give to, to the world what is for the world and give to the Lord what is for the Lord. Àti ti the world àti gbogbo ẹ̀ kò sí ìyàtọ̀ nínú ti àwùjọ Mùsùlùmí. Ó fi jẹ́ pé nígbà tí iṣu ìṣẹ̀lẹ̀ níbì kan, àwọn òṣìṣẹ́ tí wọ́n representation tí wọ́n mú fún àwọn tí wọ́n bá ṣiṣẹ́ ni wípé kódà bẹ́ẹ̀ bá ní ká máa wá síbi iṣẹ́ ní sábtù àti ahad àkọ́ a máa wá but ọjọ́ jímọ̀ ìrun wa àsìkò yẹn ẹ má jẹ́ ọjà létí a sọ pé a ní wá síbi iṣẹ́ ní ojúmọ̀ náà o a wà but tọ́ba ti ń di bíi twelve ẹ fún wa láàyè tá a bá ṣe tán a padà wá a máa ń láti padà wá síbi iṣẹ́ but kí àsìkò ìrun wa kọ́ mọ̀jà létí otherwise Christmas gift and gbogbo àwọn bonuses yẹn àwọn oníjẹ ní ìwé àgàn àwọn oníjẹ but Eid al-Fitr àti Eid al-Adha ẹ má jẹ́ kí nǹkan kó yìnrìn bẹ̀ ẹ fún wa láwọn ẹ̀tọ́ wa wọ́n ṣe representation yẹn surprisingly kì í establishment tó jẹ́ establishment indigenous What dẹ̀ respect wọn in fact one of the drivers ó sọ pé òyìnbó ló wà òyìnbó yẹn ó ń ṣọ́ àsìkò oorun fún un àti àwọn ọjọ́ gbígba àwẹ̀ rẹ̀ ju òun gánà lọ. Abubakar it's time for your your prayer by one thirty ní o ti sọ fún tọ́lọ́mọ yìí pé bí one thirty lọ two thirty ló tiẹ̀ fún un one hour asiri náà ó fún bẹ́ẹ̀ every ismail àti khamis wọ́n ti ń bá ṣe àwọn packages yìí pé ókè o torí tí ó bá ṣìnà wọ́n bá ṣe bẹ́ẹ̀ torí pé kí ni ọkọ̀ wọ̀wọ́ra rẹ̀ ó sọ pé báyìí ni mo ṣe jẹ́ níta kó sí ni wípé ìgboyà akáti ẹ̀ sọ pé mùsùlùmí lè míhun ó ti bọ́ lọ́wọ́ ọ̀gọ̀rọ̀ mùsùlùmí kódà àwọn ó tún máa fẹ́ wò yí pé òun gan ni ó tún fẹ́ máa fún kùfàr ní ọdún tọ́lọ́hùn fún àbá wà tọ́ bá wá wá ojó aláìní kan sí ọmọ wa sí mùsàfà àtẹ́kíní ẹ̀mọ̀ kéèké àjọ àpapọ̀ ní òsìkíní ọmọ defense tí ó lẹ́sẹ̀ lẹ́sẹ̀ aláwọ̀ mùsíbà ti mẹ́ńbẹ̀ ni ló fi jẹ́ pé lórí òdodo ọ ọ pàtàkì wọn ah, nígbà tí wọ́n ń sọ̀rọ̀ hajj ọ̀sọ̀rọ̀ hajj ń gbà kan ọ̀kan nínú àwọn olórin yẹn sọ pé ah, àwọn rí text pé mùsùlùmí yẹ kó lọ text ti ń dà text ó ní kò sí àwọn mùsùlùmí ẹ̀ tó fẹ́ ṣe wọ́n tó fẹ́ dìmáàdì fún ẹ̀wọ́ ní ara ẹ̀sìn yóò kò sí ẹ mi lákọọ́lẹ̀ tó wà nínú ẹ̀sìn yín tó wà bẹ́ẹ̀. ló pé let's be just ẹja ẹja sòdodo Nigeria is not a secular state Nigeria is a multi-religious state ẹ̀sìn tá a bá recognize yẹn bó ni wọ́n ṣe ń ṣe káwọn tí wọ́n ń ṣẹ̀sìn yẹn kẹ́ yẹn kó wa lọ́bẹ̀ jẹ́ yọ padà. Náà. Ẹ̀ẹ́n eh, tó kàn lè fà á, ó ní wípé àìmọ̀kan lè gbalẹ̀ láàrin àwọn mùsùlùmí. ọgọrọ nu fámílì ò ti ẹ̀kọ́ rẹ̀ tuntun àti hmm? kọ́ wọn lẹ́kọ̀ọ́ yẹn opportunity láti ṣàwọn nǹkan kan àlàyé àwọn nǹkan kan lórí ọ̀rọ̀ àkídà àrùn fíkì ìṣesí but ansan ṣe ìkọjá àwọn mọ̀sáàjì torí gbogbo àwọn nǹkan tá a lò ó ti wà ńlẹ̀ fún wa tó ti dáa jù kọjá àwọn mọ̀sáàjì wa kọjá yìí pé i intensify. ìdánilẹ́kọ̀ọ́ àti àwọn nǹkan tó yẹ ká ṣe nínú àwọn masajid kó fi jẹ́ pé ìṣẹ́yà àwọn masajid ní gbogbo àwọn àsìkò yẹn tí ó fi jẹ́ pé kò ní jẹ́ pé tọ́lá àwọn tá a kókó òṣèlú wọn padà bọ̀ mbẹ̀ bí ẹni tó lọ jáde tọ́ba kó ààrẹ lọ jáde tọ́ba ló ń padà bọ̀ yóò wá ṣèèsì àwọn challenges yẹn kan nínú society tó jẹ́ pé àti wá á pèsè kò ní rọrùn yóò wá di kábàkàbà nítorí dájú òun náà ní wípé torí àwọn aburú míì tó pọ̀ látara wípé ká lọ síbò ní iṣu maharam pẹ̀lú àwọn ọmọbìnrin tí wọ́n bá ti bàlágà àkójọpọ̀ láàrin ọmọkùnrin àtòbìnrin tó jẹ́ wípé bíi náà tètè ni àtàwọn oríṣiríṣi àwọn fasad tó lè ṣẹlẹ̀ òfin jẹ́ tó bá wà lájú ojú pé tó wà ní àwọn mọ̀sáájú nìyẹn náà o àwọn tí wọ́n ń ṣètò gbọ́dọ̀ wà vigilant náà ni o torí yìnyín náà ò dí aburú lọ́wọ́ but aburú yẹn ó kéré sí èyí tí wọ́n ti travel tó jẹ́ pé ojú ọlọ́mọ ò tó ni. Thank you. Wa alaikum assalam tó lábà sọ. Ní àbá ní. Náà. Bẹ́ẹ̀ni. sí mi báyìí sọ ma pé wọ́n lọ sọ báyìí fún mi lọ sọ báyìí fún mi gbọ́dọ̀ pé mọ̀mọ́ báyìí mọ̀mọ́ báyìí mọ̀mọ́ báyìí ṣé kémi náà gbà tà lọ kémi náà lọ tú tiẹ̀ náà gbogbo ń tọ́ sọ lórí mi sọ ma pé kò rí bẹ́ẹ̀ ṣé kémi náà gbà ìta lọ èyí ò lè lè ṣe sábà kọ́ wá sí mi ò ṣe wá sí mi. Islam ọgbà pé adìẹ dà mí lógun nù èmi náà fọ́ lẹ́yìn tọ́ ọ bá fọ́ lẹ́yìn gẹ́gẹ́ bí àpèjúwe hadith kanta tá a mú wáyé ọ̀kan nínú àwọn sàábé lọ sọ́dọ̀ òjíṣẹ́ náà síláàsì ó ní mo ní ẹrú ẹrú yẹn ṣe dáadáa sí mi ìmọ̀ ń bà ńlá nǹkan ìmọ̀ ń ṣe oríṣiríṣi tí òjọra rẹ̀ èmi náà dẹ̀ máa ń lù ú máa lù ú máa kó fún dáadáa bó o lọ̀rọ̀ wá oṣù jẹ́njẹ́ ọ̀gbìn dàrí kí òjíṣẹ́ náà sọ̀rọ̀ ní simple torí lílù tó ń lù ú wọ́n wọ̀n aburú tí ń ṣe fún ọ wọ́n wọ̀n tiẹ̀ náà tí a bá gbé méjèèjì sórí òṣùwọ̀n tí dáa tí tiẹ̀ bá tẹ̀wọ̀n ju tiẹ̀ lọ one zero nù tí tiẹ̀ bá tẹ̀wọ̀n ju tiẹ̀ lọ yóò fi ọlọ́dọ̀ tó balance ara wọn ọ̀mìnú èyí tó pọ̀ síbi kan jù kan lọ tọrọba adẹ́dá ò ní sàbòsí sẹ́nìkan o tàbí yẹn bú sẹ́kùn a téèyàn bá ló fi jẹ́ pé sùúrù ó pàtàkì nínú ìgbésí ayé yìí mùsùlùmí pàápàá jùlọ ogun tí máa ń sìn tí wọ́n bá ta sí ọ ìwọ fi gboyè lọ́dọ̀ ọba adẹ́dá ọbẹ̀ tán ju wípé kí wọ́n sọ náà sọ pé ọ̀ràn ro lọ torí tó o bá níwọ náà gbẹ̀sán ẹ̀sán rẹ̀ lè kọjá là ah, pé mo fi ọ́ lẹ̀ fọlọ́ ìwọ nu ọlọ́run ọba ọbẹ̀ tán. Náà. Ah. Náà. Bẹ́ẹ̀ni. Náà. Náà. bẹ́ẹ̀ni. ìdójútì ọ̀kan jù kan lọ ẹni tó dójútì yàn lójú agbo nísìn àtẹni tí wọ́n wá dójútì ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama èwo ló jura wọn lọ. ok masala ẹ̀yin ẹ bọ́ síta nísìnyí ó ní sheik tẹ́rìn o ẹ má dàá lóhùn o oníṣìí náà ni. tí mo dẹ̀ mọ̀ pé wàláhì tàláhì bíláhì lẹ́dí ìlàhìlà ìlà wà kò rí bẹ́ẹ̀. táwọn èèyàn bá láwọn fẹ́ jà màá ní kí wọ́n má jà. tọ́ ṣé bẹ́ẹ̀ ló sọ tọba yé pé bó o ṣe sùúrù mi sí òun lọ́jẹ́ kọ́láwọn foríjì ni tí ọba wa rí bẹ́ẹ̀ o èmi ọmọ tó sọ fọlọ́run ọba ń jọ gbé ní àríkìá mà o èmi fi wọ́lẹ̀ fọlọ́ amúnubẹ́sẹ̀ tó o bá ti ní wọ́n fẹ́ ránró fún ara rẹ kò sí kọ́ mọ́kànjá rẹ kíkọjá àlàyé yóò yóò wà bẹ́ẹ̀ ló fi jẹ́ pé èèyàn ṣọ̀ra. Nà. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni náà ó pọ̀ náà rẹ̀ tó ṣe pé tó bá wá yá lẹ́tà àpẹẹrẹ bóyá ó pọ̀ nǹkan ọmọ ènìyàn pé àfáàyè ó ṣe ìmọ̀lá ẹ̀kọ́ wá sí bẹ́ẹ̀ náà ni ó ṣe. tó bí àti wá tó rọ̀ wá kán ọ̀rọ̀ wá rí pé á àti àfáàyè ó ṣe bẹ́ẹ̀ kó wá bá ẹ̀ pé àwọn àlejò àbá ọ̀rọ̀ lọ́kùnrin jì mí lórí ìkàbá ẹ̀. wọ́n sá ń tọrọ dárí ni wọ́n tọrọ dárí ni bọ́jẹ́ pé wọ́n náà bó ṣe ń sẹ́lá ọba náà ló ń túbá ló ń túbá ló ń tọrọ ni náà kọjá ó ti parí ó parí. alákọ̀ọ́kọ́ ní orí ìjókòó ah. yọ ojú máa ṣe ọ̀rọ̀ nínú ọ̀run àbí. tí wọ́n kó nàìjíríà jẹ́ ìdílé ọmọ ayé kan ibo ní ẹ̀yìn ìdílé. ọmọ àníyàn sọ́nà ní sáyé. mi gbọ́ yẹn rí. ẹ yọ òun náà tí yẹn wà yóò fi hàn wá. torí tí ó yanjú ọ̀rọ̀ jù nínú ẹ̀sìn wa ni wípé gbogbo nǹkan lórí àkọọ́lẹ̀ nísìnyí a sọ pé wà nínú Sunan àbí bẹ́ẹ̀ kọ́ bàbá sọ́lé ibùnú sẹ́mi ni a ah, ń téèyàn lè ṣe ni lóòótọ́ torí pé ẹ̀rí bá ti wà fún o a lè ṣe lóòótọ́ nìyẹn torí tẹ́rí bá ti wà àwọn afáàdẹ pọ̀ tí wọ́n mú wa bẹ́ẹ̀ ẹn tó mú àlàyé tó jìnlẹ̀ lórí rẹ̀ ọ̀nà ní Ibn Hazm rahimahullah nínú al ó ní àwọn kan títàgbéròtìlè ìhìrámà àkọ́kọ́ nìkan ni wọ́n rí wọn yòókù ọláwọn kan rí tàkọ́kọ́ ti rukú ìdìde àti ìdìde sórí rákàtà ó yẹn ó mẹ́rin ó ní àlékún leléyìí náà bí ti ní mẹ́rin ṣe jẹ́ àlékún lórí gbogbo à ń lọlẹ̀ ní à ń dìde ní ọ̀tún ti jẹ́ àlékún lè mú àwọn ẹ̀rí yìí wá ó fi jẹ́ pé ẹni tí ń wá mà tọ́lùbìlẹ̀ ẹlẹ́m yóò jẹ́ kí ìgbà wọn fẹ̀ dáadáa yóò dá tọwọ́ rẹ̀ lẹ̀ kọ́lá wọn wá sọ̀rọ̀ wa lọ́rùn ẹni ẹgbẹ́ wọn tó wá sọ fún pé ó béèrè lọ́wọ́ mi àwọn ń bẹ ọ̀nà ìdáhùn béèrè yẹn. ó ní nínú ìdí àti nínú nǹkan tó bá ṣe tàbí òun tí ó sọ nígbèdè wo ni ó fẹsẹ̀ ń lẹ̀. wọ́n rí ẹ bẹ́ẹ̀ ni. méjèèjì méjèèjì ni ó fẹsẹ̀ nílẹ̀ èyí tó bá ṣe ó lè jẹ́ pé a fi ya òun sọ́tọ̀ tí n bá sọ pé bóyá n tó sọ tó gbọ́ yé nì tí n tó ṣe bá yapa sí n tó sọ n sọ yẹn làwọn ò mú torí n ṣe ó lè jẹ́ pé n wọ́n fi ya òun sọ́tọ̀ sọtí ẹ báyìí ní masala ọmọ ń gba àwẹ̀ bí àgbẹ̀ àgbà yìí po ṣùgbọ́n oníkàwé amágbàwẹ̀ àgbà yìí po sọmọ pé ìṣesí rẹ̀ àti sọ́ọ̀sì ọ̀rọ̀ sí ní tó sọ ó ti yapa síra wọn àwọn sábẹ́bí léèrè pé bó ṣe bí wọ́n ń gbà kọ́lọ́ba mi ń fèmí ni ó ń bọ́ èmi lójú oorun sọmọ ó yàtọ̀ tí ẹ yàtọ̀ ni mọ́sálẹ̀ tó jíṣẹ́ lára àṣìlá bá ṣàlùwàlá tó bá sùn oorun rẹ̀ ò já àlùwàlá rẹ̀ ó wà nínú tọ́lọ́run bá fi yà sọ́tọ̀ toró lè pajúdé ọkàn rẹ̀ ò sùn òye yìí fún un yé báyìí nìkan àwọn àrùn kan báyìí wà fún òun tó yẹ pé kòsòsíyà rẹ̀ ni a fi ya òjíṣẹ́ náà sáà islam sọ́tọ̀ ni so kí n tó ṣe tó bá yapa sí n tó sọ méjèèjì dẹ̀ fẹ̀fẹ̀ rinlẹ̀ n tó ṣeun ọlọ́run fi àsọ̀tọ̀ ni n tó sọ yẹn làwọ̀ tẹ̀lé kọ́ ìdàlẹ̀ ó ní àwọn òfin bá ń ṣe fi ń de àwọn tó bá wá báyìí nínú mustalaha àti nínú usul al-fiqh náà wọ́n ti bá fún un náà. ní orí ìtẹ̀sí. náà ṣe tẹ̀sílìm lórí ìrun náà. náà. bẹ́ẹ̀ni. ǹjẹ́ ẹ̀rí tẹ̀sẹ̀ múlẹ̀ lórí ẹ̀rí pé súnà faramọ́ pé a lè sọ pé asàlámù alaykum wa rahmatullahi wa barakatuh asàlámù alaykum wa rahmatullahi. ìyẹn pé kó má tó ti ìmáàmù. ìyẹn kó jẹ́ pé ìmáàmù sọ bẹ́ẹ̀. ìmáàmù sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni tí ẹni wọn sọ nígbó nígbó kò tọ́ kí ìmọ̀ sọ bẹ́ẹ̀ nígbó ètò wu ìmáàmù ló lè mú ó lè ṣe asalaamu aleykum warahmatullahi wabarakatuh asalaamu aleykum warahmatullah asalaamu aleykum warahmatullah asalaamu aleykum warahmatullah ó dẹ̀ lè ṣe asalaamu aleykum kó fi máa bẹ́ẹ̀ báwọn màlìkí àti máa a kàn ṣe ẹyọ kan ṣoṣo a dẹ̀ parí ẹ̀ síbẹ̀. rárá kìí ṣe lórí ìrun kìí ṣe lórí ìrun ló gbà lérò tàbí kó yẹ kó gbé fún ọ tọ́ba tọ́ ó lè gbé fúnra wọn mẹ́tẹ̀lẹ̀ káṣí tẹ̀sílẹ̀m súnàlì èèyàn wọlé nísìn asalaamu alaykum but dídáhùn sálámà yẹn ọ̀ràn yẹn ni kódà tíyẹn bá wà lórí ìmú ọmọ ìyá wa tó fẹ́ wọlé lẹ́ẹ̀kan tó wọnú masjid ó ṣe ó sálámà súnàlì èèyàn wá ń kírun lọ́wọ́ tẹ́lẹ̀ wọ́n máa ń dáhùn sálámà lórí ìrun pọ̀ létà ọlọ́run pa yẹn rẹ ìṣàárọ̀ èyàn àmì lókù tí wọ́n fi ń dáhùn tí wọ́n bá sálámà sí yẹn lórí ìrun kò mí nípa àlè sálámà sẹ́ni tó ń kírun àlè sálámà sí asalaamu aleykum ẹsẹ̀ ṣe báyìí òtítọ́ ṣọ́ọ̀tì yé báyìí nìkan aha tí wọ́n bá sálámà sí yẹn súnà ni tàbá wa dá lóhùn wa aleykum salam. outside irun outside irun ọsọ pé asalaamu aleykum tàbá ní wa aleykum salam àgbàládá méjì àgbàládá mẹ́wàá wa aleykum salam wa rahmatulah ogun wa aleykum salam wa rahmatulah barakati ọgbọ̀n wa aleykum salam wa rahmatulah barakati wa maksiratu so masalan ẹni tó ń kí ẹ tó bá ní assalamu alaikum wa rahmatullah minimum tí wọn náà fi dá lónìí wa alaikum salam wa rahmatullah tó bá ní assalamu alaikum wa rahmatullah wa barakatuh minimum tó fi dá lóhùn ó ní wa alaikum salam wa rahmatullah wa barakatuh so tó bá fi wà maghfiratu kún àlékún ni fún ẹ but èyí sọ pé ká sọ ká kíyàn ká kọ́kọ́ kíyàn ká sọ asalaamu aleykum wa rahmatulahi wa barakatu wa mafiratu kò fẹsẹ̀ múlẹ̀ ìyẹn lẹ bó ṣe rí nìyẹn bóyá tinú ètò jẹ́ outside irun ló gbé fún tinú òun ó lè jẹ́ mistake kò sẹ́ni tí ò lè ṣe mistake so but ti irun ọ̀tọ̀ bá ṣe react lórí irun ọ̀tọ̀ àti sí bàbá náà. wọ́n á tún sọ bá fún un. ṣé ó náwó tẹ́lẹ̀ ní àbúkọ̀wé àbúfẹ́ ṣọ́n ẹ ṣọ́n wàhálà kò sọ́lá àtúlà gbèsè ẹ̀mí dáadáa àìsàn Christmas kò sí ní jẹ́ bẹ́ẹ̀ kò sí. Nah. bẹ́ẹ̀. ó wà ókè ọlọ́run fún ẹlẹ́sìn dáadáa ó bá wọn ó kún wọn lọ́wọ́ lórí ìbàjẹ́. rántọ́lá. wàhálà kọ́mùsọ̀rọ̀ rántọ́lá àbúkọ̀ wíyá. àbúkọ̀wé oníwàhálà zula alekutula náà. náà táwọn òbí yẹn bá jẹ́ tí wọ́n ṣe mùsùlùmí wọ́n ní ìwọ̀ tí yẹn gbọ́dọ̀ fún wọn. ntí yẹn ò kàn ní bá wọn ṣe ni wípé ẹ̀sìn wọn ṣùgbọ́n gbogbo dáadáa tọ́lọ́wọ́ bá pa láṣẹ pé ká ṣe fóbi agbọ́dọ̀ ṣe fáwọn náà tí ò bá ní bó ṣe fẹ́ lọ sí church tó ní ó gbóhùn lọ ó gbé lọ ọkàn ní bá wọlé ni tọba níbi kò dúró dé kó sì tán kọ́ máa gbé bọ̀ tàbí wọ́n padà wá gbé ọgbọ́dọ̀ ọgbọ́dọ̀ bó ṣe ń ẹ̀tọ́ téèyàn ti máa ń ṣe é fòbí nígbà tó jẹ́ wípé nǹkan yóò sí ìtọ̀túnwọ̀sí báyẹn náà ni. Now. Bẹ́ẹ̀ni. Ọ̀nà wọn ti mọ̀ yẹn ńgbà tá a ti mọ̀ ọmọ pẹ̀lú wọn kọ̀ságbọ̀yé kọ̀ságbọ̀yé tágbọ̀yé ló fi jẹ́ pé béèyàn bá ń ṣe ń tẹ̀ síwájú nísìn bó ṣe jẹ́ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọwọ́ nǹkan ò sí lọ́wọ́ nǹkan bẹ̀rẹ̀ sí wà lọ́wọ́ tí n bá ṣe ń wà lọ́wọ́ yẹn àwọn òbí àwọn tí yẹn tan mọ́ àwọn àyà àyàwó bàbá àyàwó èèyàn wọ́n gbọ́dọ̀ máa mọ̀ yàtọ̀ pé ọlọ́run bá ti ń mú ìkẹ́ ìwà o àgbọ́yé kò sí ìkẹ́tótó bí yẹn náà bá ṣe ń dé a máa jẹ́ kí wọ́n gbọ́yé pé báyìí báyìí báyìí wọ́n tẹ̀lé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìtawà mọ̀ ní wípé ìkúnlẹ̀ ni fún ti mùsùlùmí ìdọ̀bálẹ̀ ni fún tàwọn kò fà tí gbọ́njẹ́ máa ń pẹ̀lẹ́ntì ẹ̀ fún wa tẹ́lẹ̀ sọ yìí wọn náà tá a bá ra àwọn àfa wa o tá a bá ra àwọn òbí wa o gẹ́gẹ́ bí mùsùlùmí àwọn òkúnlẹ̀ fún wọn ni ṣùgbọ́n àwọn kùfàrù ni tí wọ́n bá rí àwọn òbí wọn wọ́n nà gbalaja tí wọ́n jẹ́ ká gbọ́ yé tẹ́lẹ̀ ní. bàtà gbọ́ yé tẹ̀síwájú àmọ̀ yìí pé ọlọ́run ọba nìkan la wọlé fún tá a bá alágbàlagbà kí ló àkọ́kọ́ ṣe á sàlámàtà àgbàlagbà àgbàlagbà ní ọ̀nàwọ́ táwọ̀ ọ̀pọ̀ ọlọ́run salamu alaykum wa aleykum so àgbọ́yé tó ti déhùn a a a gbọ́dọ̀ ná òun náà gẹ́gẹ́ bí àlékún tọ́lọ́wọ́n bá ti mú wá ní ó lè fa ó lè fa ó fa fanfa ó lè ṣe fa fanfa ẹ̀sọ́ láti gbé àwọn afáàní tí wọ́n bá gbọ́rọ̀ yìí wọ́n dá sí i kìí ṣe ń díyàn mú lójijì kọ́mọ́dì wípé tí ó bàjẹ́ yóò wá pọ̀ jù tí yóò tún ṣe lọ wípé ah! ohun tí ń ṣe gàrúgàrú ìwà ìlẹ́kọ̀ọ́ tí ń wọ̀ mọ́sẹ̀lẹ̀ ọ̀ṣẹ̀lẹ̀ sáwà ìkúnlẹ̀ la mọ̀ fún ti mùsùlùmí tẹ́lẹ̀ ìdọ̀bálẹ̀ ní fúnta kùfà agbọ́yédé àwọn tíra lórí wípé kò sí ti jẹ́kúnlẹ̀ akọ́kọ́ tẹ̀síwájú àwọn òbí náà. àti àkọ́kọ́ bẹ̀rẹ̀ ńbẹ̀ yẹn àkọ́kọ́ dá taalim halkọ ìwé ilé adálẹ̀ nínú ilé mọ́sánsá àdúgbò wọn mọ̀kẹ́ mọ́gírìbà ti ṣáàyò àwọn ò ní rí wa inú ilé láti kì tàbátí kí mọ́gírìbì tù àwọn àmútírà kan àgbè ká mọ̀ mútírà kan tí wọ́n mú wá láti ta torí tí wọ́n bá mú tíra láti tàwọn sọ pé ẹ̀sìn àjòjì lágbà wá káka kitabul akhdari awwalu ma yajibu ala al-mukallaf tasihihu imanihi thumma ma'rifatu ma yuslihu bihi fardu aynihi ka ahkami salat ahkami tahara wa salat gbogbo wọ̀nyí bẹ́ẹ̀ láti bẹ̀rẹ̀ wala yahillu lahu wa yahramu alayhi wala yajuzu wa yanbaghi gbogbo wọ̀nyí ìtàn tí ń kàyìn bọ̀. ìjà tí ọgọrọ wọn ń jà níbẹ̀ tó jẹ́ pé wọn ò tí ì ẹnì kankan nínú wa àwọn alábá wọn parí ẹ̀. ńgbà tí adé bi wípé a gbọ́dọ̀ dira ẹni sínú a ibi ọ̀wọ̀ fáwọn àgbàlagbà yẹn ibẹ̀ bó fàgbàlagbà ṣé ni wọ́n ní ẹ̀yin hmm, ò sínú ṣé kúnlẹ̀ wá wà nù ìsìláàmù ni ibi tọrọ ti bẹ̀rẹ̀ ni bó la ṣe kíra nù ìsìláàmù àwọn àdìsí wa ń gorí ara wọn ó fẹ́ nira láti gbà wọ́n ní ká fi yẹn lẹ̀ ká fò yẹn àwa béèrè pé ńgbò la fẹ́ fò dà bọ́tú gbogbo àwọn yòókù tí wọ́n jókòó èmi ni wọ́n ń wò kọ́lá wọn fọ̀rùn kẹ́ bàbá èmi wọ́n á dìde mi ní asalaamu aleykum wọ́n ní wa aleykum salaam wọ́n lè náwó ibi tá a parí ẹ̀ fún mi gbọ́dọ̀ lọ́sọ́dọ̀ mọ́ asalaamu aleykum wọ́n ní wa aleykum salaam tí mo bá ti rí dáhùn méjèèjì yẹn yẹn jú màálùkù kan láyé tọ́wá lóhun wọ́n bá mi fà ká máa wò àwọn afáwa ni wọ́n ti kọ́ àwọn ti gbọ́ yé bàtà tí yẹn méjèèjì yẹn so gbàtọ́rọ̀ bẹ̀rẹ̀ àwọn kan dìde nájúmù tí ń kéwú òdì nísìn wọ́n ní kí ló ṣe àbúrò pàdé wa lọ́nà ọba asàlámù àlékún bàbá lọ ah, sọ pé wọ́n ní bójì ṣe lọ́nà jọ kẹtakẹta ni mo máa ń farun gbà tẹ́lẹ̀ jọ kẹtakẹta tó o bá rí o rò pé tí kéèyàn máa sunkún ní kéèyàn bá rí sùhánà láyé ní mo rí báyìí àbí bí adìẹ sùhánà láyé so ewo lele ah alhamdulillah sahih bukhari oni khalifu yahudi wal mushrikin ọlọ́run yàrá mùsùlùmí àti yahud alhamdulilah bó ṣe sọnù díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ pọ̀tẹ́wọ́ ẹ pé agbé lókè ní bọ̀tí àti kọ́kọ́ gbé ní gbogbo níta ìṣe tẹ́lẹ̀ ní iṣẹ́ ẹnu ilé pẹ́pẹ́ ń fúru yẹn àti bẹ̀rẹ̀ tí pé ah, àwọn ọmọ alágbájá abájọ́ ń ṣe ní nǹkan kan kéèyàn wá gbé látòkè ìwọ tó ṣe nǹkan kan nulẹ̀ tẹ́lẹ̀ tọ́wọ́ lọ fẹ́ mú níbi kí wọ́n sọ pé àìlẹ́kọ̀ọ́ lélẹ̀ mùsíbà ẹ̀ tó èyí ó gbé lẹ́sẹ̀ẹsẹ̀ alámúrò bíi tẹ́tẹ́ ni wọ́n ṣe lọ ọjẹ́ ẹ àwọn ní mọ́mọ́ tí wọ́n ti ń ṣe nǹkan wọn àwa ní bára ṣe ń ṣe rárá kèfèrí ni àwọn àmọ́ bí wọ́n se ń ṣe nù tiwọn bọ̀tẹ̀ báwa ṣe é ṣe tiwa làwa mọ̀ wípé yóò dúró lé opó ni fún oṣù mẹ́rin wà á àtijọ́ mẹ́wàá. ṣóbìnrin ni gbogbo tí ìrànlọ́wọ́ tó bá ní tuntun yìí lẹ́yìn fún téèyàn ti ṣe fún tẹ́lẹ̀ ẹ̀ náà lẹ́yìn ọ̀ṣẹ̀ fún. Hmm, torí ó wà nípò ẹni tó sáfẹ́rẹ́ fún nígbà tí olórí ẹbí bá lọ gbogbo tó lórí ẹbí ń ṣe níwọ̀ntúnwọ̀nsì ní material one èèyàn try láti yàrá lọ́wọ́ lórí ẹ̀. tó bá ti jẹ́ relations kó jẹ́ kèfèrí omi pé èèyàn jẹ́ Christian tàbọ́ Jew tàbọ́ lẹ́bọ̀ọ́ tó jẹ́ ìbátan èèyàn Islam ò sọ pé ká da ẹbí nù ààlà ní Islam ní Islam sísì ìrànlọ́wọ́ ìṣesí dáadáa gbogbo yẹn ọ̀ràn yẹn ni. وأنت جزاكم الله خير نعم نعم náà bẹ́ẹ̀ náà. bẹ́ẹ̀ tí ò bá ní fa fìtínà masalan wọn ò yé ṣe jámù ní masjid abdulaziz àyàfi táwọn ọmọ àyà kọ̀ọ̀kan bá wà ń bẹ̀ bọ́ táwọn ọmọ àyà kọ̀ọ̀kan bá wà ń bẹ̀ tí wọ́n bá ṣe kò sẹ́ni tó dí wọn lọ́wọ́ so tí ọba ti ní fásitì náà ẹ̀ sọ. na rárá kò sí hajj fún torí kò lọ́ọ̀rì kankan. but kì í ṣe òjò ló mú jámù wá òjíṣẹ́ náà sàn sílá wọn ní wọn kàn fẹ́ fara ní àlẹ́ ọmọ yìí so anytime tí nǹkan bí ìnira bá fẹ́ wá bó pé wà náà èèyàn lè ṣe jẹmọ èèyàn mọ́sálá ó lo oògùn oògùn bíi <coughs> tó lè sedate <coughs> tó pé ó wà nínú malaria inú ìnira tó jẹ́ pé opportunity tó rí nígbà yùn láti mú yẹn wá tó bá pa méjèèjì kò sí tó di lọ́wọ́ bọ̀dí tó pàtà kì í ṣe òjò tàbí nǹkan kan lọ́ọ́ fàjẹ́ mú nítorí nígbà tí sàbẹ̀ tó mú hadisi wá nínú sahih muslim ó ní ojúṣe náà sàásìlà ń pa zuru àti asri maghrib àti ṣáà nílùú madina láì sípayà láì sójò èyí ni tó túmọ̀ sí ni wípé nínú mẹ́sídìdì o sípayà bá wà tàbójò bá wà fàdálìkà akad ìyẹn pàtàkì gan fún àwọn nǹkan méjèèjì yẹn wọ́n á ní kí ló wá ṣẹlẹ̀ ó ní kò kàn fara ní ùmà rẹ̀ ni tó ń túmọ̀ sí pé tá a bá wò pé kákan mọ́ fara ní àlùmọ̀ mọ́sánná àwọn yẹn pọ̀ nínú mọ́síjìdì báyìí wọ́n fẹ́ lọ síbi kan a ò pé wò pé ibi tí fẹ́ lọ pẹ̀lú pẹ̀lú oríṣiríṣi tó dé bẹ́ẹ̀ wọ́n rẹ̀ zoro tán lọ́wọ́ á sí because tábà kó sínú hold up yẹn ó lè jẹ́ pé lẹ́yìn ara magrib time ni wọ́n sẹ̀ tó débi tí wọ́n lọ ẹjẹ́ akókó pa Africa. aṣẹ́rí nìkan tó jẹ́ pé gbogbo àwọn tí wọ́n takò wọ́n wá pè ń gba àwọn débi tí wọ́n lọ pé yẹ́sà kúmúlá kára mọ́ ní ẹ̀rọ yé mi <laughs> so imam ó gbọ́dọ̀ wà kadir bihadil jama'a ọ ma máa fojú súnùkùn wo kí ni condition táwọn jàmọ́ ń wà àti báwọn ló fi jẹ́ pé ńgbà mi tó yí sẹ́nà sọ̀rọ̀ àṣìlám tó bá wọnú masjid àsìkò orun ti tó a ní kí wọ́n dìlé rẹ̀ torí pé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn wọn ò tí ì wá sí masjid bóyá di kan tàbí kejì ó sé wọn mọ́ òjíṣẹ́ náà àṣìlám fààyè lẹ̀ káwọn èèyàn pọ̀ díẹ̀ dáadáa sí kó tó gbẹ̀mù tó kù nígbà míì tù ẹ̀ gbà bá ti dé wọn masjid náà nítorí pé àwọn èrò ti pọ̀ nínú masjid dáadáa tẹ́lẹ̀gbẹ́ mi jọ tó ìmáàmù gbọ́dọ̀ ní ìyẹn láti fi máa ṣọ́ hálò àwọn jama àwọn obìnrin nínú ilé tí ìbá ṣe pé wọ́n ní haraj kò sí necessity fún pé kí wọ́n máa kírun jẹun jẹ́mọ̀. Naam. náà. ìparun pọ̀ ò ní nǹkan kan ṣe pẹ̀lú yẹn pé àfẹ́ fara ni ó mà haraj òní tó pàtàkì ń bẹ̀ haraj torí tójú bá rọ haraj máa wà àti máa lọ máa bọ̀ yẹn kò ní rọrùn tí káwọ̀fù bá wà èyí ni pé ìpayà wà ní àwùjọ káàfù gan ó ní ìrùn tiẹ̀ lọ́tọ̀ tó túmọ̀ sí pé kí ni rùkú lè máa wà bó ṣe yẹ kó wá lè wà bó bí ṣe ń lọ náà ni ó fa máa kí lọ bẹ́ẹ̀ ìyẹn lè ṣẹlẹ̀ Fóbìnrin. la kò yẹ kó dálégbé kò yẹ kó dálégbé torí aburú tó máa ṣẹlẹ̀ sí ó máa pọ̀ ju dáadáa tó máa wà lọ ara tí ń bá ń dá decision take tí ò sẹ́ni tí ṣe ṣáìsì tó bá dé ní ọkọ̀ gan-an yóò lápa. obìnrin ọlọ́run ọba ọ̀dà wípé kọ́dá mójútó ara ọra rẹ̀ gangan ọgbọdọ gbọ́dọ̀ lẹ́nìkan tí ọmọ ti ṣàìsí bẹ́ẹ̀ náà lọ ọ̀dọ́ bẹ́ẹ̀ náà lọ́dọ̀ kọ́dọ̀ kan kóra àwọn ọjọ́ kan sọ wípé àwọn ń ṣe kí ọmọ sàgbàlagbà tí ọmọ àdámẹ́ẹ̀dá ọ̀dọ́ òṣìṣẹ́ bẹ́ẹ̀ náà àwọn èèyàn gbọ́dọ̀ lẹ́ni tí kóbìnrin jáde lábẹ́ wọ́n máa ń lapa níbi ẹ̀kọ́ àti ìhùwàsí látara yìí pé a ṣe àwọn nǹkan míì kò sẹ́ni tó ń fún un níyọ̀ǹda kò sẹ́ni tó ń ṣe kankan nígbà tó bá délé ọkọ náà yóò gbèsè gbèsè ẹ̀yìn náà ló fẹ́ gbé àti chẹ́ǹjì kì sábà rọrùn àwọn issues ń bẹ tá a dá sí tó pọ̀ tó jẹ́ pé n tó fàájù ní wípé ọmọbìnrin yẹn ti ń dágbé tipẹ́ onítẹ̀kì decision ara rẹ̀ kò wá fẹ́ wọn tí kò fẹ́ tètè mọ̀ wípé òun wà lábẹ́ èèyàn nísìnyí àṣẹ rẹ̀ lòun dẹ̀ gbọ́dọ̀ gbà kóhun tó ṣe gbogbo nǹkan <laughs> kódà yìí tó ní lọ́rọ̀ kò gbọ́dọ̀ ná láì gba permission ọkọ rẹ̀ ọ pàtàkì so ọ wá ń fa wàhálà rẹpẹtẹ wọn ti kọ́kọ́ kò dẹ̀ mọ́ láì dá torí pé kí ni bó ṣe gbégbèsè ayé rẹ̀ nípìnlẹ̀ nìyẹn àti wá tètè change wọn ọ̀rọ̀rùn wọn kàn kí ń lọ ní wípé tọ̀tọ̀ bá fẹ́ rálì jẹ́nà wọ̀ ó mójútó abala eléyìí dáadáa ọ̀kan lè take it decision ọkọ lè kàn sí déédéé kò ní bá ń lé kì í dẹ̀ lé kó rìnrìn kùnrin kàmá aláìdáa ni ó ti lọ ṣe àwọn nǹkan níta ọkọ wà dúró lé ó lè jẹ́ pé tọ́ba dé tọkọ bá ń kà ó mójútó oúnjẹ wọn ní ṣe bí oúnjẹ wà ń kí tun ẹ̀. ẹ̀yin náà ẹ bá a ṣe yẹn á ah, ó fa ó fa oríṣiríṣi ah, ẹ̀yin náà ẹ bá mọ ṣó pọ̀ jù ní tẹ́yìn náà bá mójútó yẹn ìtọ́kùn ló lè lọ́ọ́ jẹ ara pé ẹ̀yin ọ̀pọ̀ jù kẹ́yìn náà mójútó yẹn kò sọ́bẹ̀ ó ní ah, nǹkan bẹ̀ ń tira nà ẹ̀yin náà mójútó yẹn something around there. <laughs> so ní ilé ìlú pé tí àwọn bàbá àgbà ṣe ń kíkà tó ń pé ó sọ nípa ìmọ̀ wọn kì í ní ìjọ. bẹ́ẹ̀ni tí o bá ní interest kọ́ má gbà. bẹ́ẹ̀ni. ẹ ǹtí kò ṣe nìyẹn tí wọ́n bá ní tí wọ́n bá ṣe kídùbà sí kó sọ fún wọn pé kí wọ́n fún òun ní táì kó fún wọn ní kó kán fún òun ní táì kó wá kún kó má ṣe dọ́à kó tàbí kó ṣe é sàkárà but kó má sọ yìí pé kó má dànù lọ́ọ̀kan lẹ́sẹ̀kẹsẹ̀ eh, instance wà fún sísà tó ní irú case báyìí àwọn nǹkan pọ̀ tó wá jẹyọ sí lórí ọmọ ìyá yẹn tí ò jẹyọ sí tẹ́lẹ̀ ó wá ní interest débi wípé brother ti ní ẹlòmíì tó fẹ́fẹ́ ó lóun ò máa fún wọn ṣe kejì fún but brother ò lágbára àti ṣe àwọn méjì brother ò lágbára àti ṣe ó sọ fún wọn ó ní òun lè dúró dè dúró dè yẹn wà láì mìíràn jù torí ẹyọkan ṣoṣo tá a fà yìí ṣe gan. kó má tètè máa gíìbù ansa kó fara balẹ̀ dáadáa kó tó naam àbújọ rẹ̀ naam wàhálà ṣọlá ok tí ọ̀wá sásìkò bá àgọ́ àìbọ̀wé mẹ́wàá. <laughs> náà náà. sọ́mọlé wọn tẹ́lẹ̀ ni. torí Ah. ó ṣe kán ṣe náà nìyẹn tí nàjásà bá fọ́nká ìgbà tá ayé na tí nàjásà tí nàjásà tá a bá rí ibi tó wà á fọ ọwọ́ bí tí nàjásà tó bá fọ́nká ńkọ́ gbogbo aṣọ ènìyàn fọ̀ torí pé náà ìbára ibara tó wá láti ní eh, fiqh lori tahara nínú kitab al-Akhdari bó ti ń tí adájọ́ kan tó fi yanjú kéèsì yẹn exactly bí kéèsì náà ṣe ṣẹlẹ̀ yìí olè ló ń bọ̀ wọn ò mọ inú yàrá tó wọ̀ bọ̀ tí wọ́n mọ̀ pé agboolé ìlú wọ̀ fọ̀fọ̀ báwo ni kò ń ṣe wọ́n ní gbogbo àwọn ará agboolé yẹn pátá tí wọ́n kó gbogbo wọn. ọ̀kan nínú àwọn afa wa fẹ́ ta sí adájọ́ pé ṣé ìmọ̀ ní di zulumu ó ní kì í ṣe zulumu ìdá ta ayyana ti najasa tí najasa àtàbárí pé najasa ní ibi tó wà ní àfọwọ́ bọ́tọ́ bá fọ́n kánkọ́. gbogbo aṣọ láàfọ̀ ó ní gbogbo gbogbo àwọn ará abúlé ẹ̀ ní oko bá ṣe kó wọn lọ wọ́n dẹ̀ olè lóòótọ́ nígbà tí olórí ilé tí wọ́n ní kọ́ wá ẹ̀yìn kántà ló ní <laughs> ẹni tó bá wà so. o lè ló lè kó sí kàrọ méjì wò ni láà kìí ṣe irú àṣírí báyìí ní kan bóyàn. tọ́ba ṣe pé òun ni kó lẹ́rù ọmọ ìyá ẹ̀ ni wọ́n kó ẹrù rẹ̀ nǹkan tàbí ẹrù bàbá rẹ̀ ni wọ́n kó tàbí tìyà rẹ̀ tàmọ́ ti pààyàn gan tó rẹ́ni tí ń lè jalè ọ̀kan ní méjì ni ó lè pààyàn tí ò bá ti ṣeé ṣe yóò ó lè rè ó mọ yẹn mẹyẹn lọ náà kábọ àṣírí ọmọ àyà wa ọmọ àyà rẹ fà á fi síkírìtì kan pamọ́ sí ẹ lọ́wọ́ bí àmọ́ náà tàbí nísìnyí òjíṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́ ní èèyàn fẹ́ sọ̀rọ̀ kan fún ẹ ó wá ń wò yán yàn yẹn ìyẹn ni pé kò fẹ́ kétí mi gbọ́ sí nìyẹn tó bá ti fi sí ẹ lọ́wọ́ àmọ́ náà ní títí díjọ́ gbẹ̀ndàlẹ́kíá mi that's what the prophet sallam said. Eh, but eléyìí mújúrìmì hàdà mújúrìmì yà ọ sá fún ọ wá fẹ́ sá fún eh, tahakum ọ fẹ́ sá fún òfin lórí rẹ̀ eh,